ìlànà ọlọ́run ọ̀gá nìkan ló bá fi ń sin náà. ọkàn wa ti máa rọ bẹ́tẹ́bẹ́tẹ́ jù wọn ò ní kọ̀ láti máa fagbọn ọlọ́run ọba ya nígbà tó ti jẹ́ pé kò sí ìbẹ̀rù ọlọ́run ọba fún wa wọ́n máa mùsùà nínú ìbàjẹ́ èké àti ìwà abú nítorí pé àwọn ti fọkàn sí pé gbogbo ohun tó wù káwọn ó ṣe ọlọ́run ọba ó forí rẹ̀ jẹ àwọn torí ẹ̀ ló ṣe jẹ́ pé alkhawfu warraja ìbẹ̀rù ọlọ́run àti ìran kan ọlọ́run àwọn náà ní ìyá méjì pàtàkì tí wọ́n jẹ́ kò sí ìmánì olùgbàgbọ́ òdodo láti mí olùgbàgbọ́ òdodo ń bùkátà wọn ní gbogbo ìgbà ìgbàwọ eléyìí ò ń dá lórí tìran kan ó sì jẹ́ hadithun qudsi àdéhìtì ilé ìtọ́jú àdéhìtì mímá tó jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni àti gbólóhùn àti ìtumọ̀ rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá. ìdókà ṣẹlẹ̀ ni pé òun wọ́n yìí ké karú rẹ̀ nínú sọ́lẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ó yàtọ̀ sí hadith nabawi torí ẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa anabi sallallahu alayhi wa sallam olùsọ yìí pé man jaa bil hasanati falahu ash falahu ashru amthaliha ẹnikẹ́ni tó bá fi lè ṣe dáadáa kan yọ gbẹ̀san mẹ́wàá rú rẹ̀ ẹnikẹ́ni tó bá fi lè ṣe dáadáa kan yọ gbẹ̀san mẹ́wàá irú rẹ̀ awo aziyad tàbí kó gbàjú bẹ́ẹ̀ lọ nítorí pé sábàbí tó fà á tọ́lá ẹlẹ́dàá fi máa fún yẹn ládàá mẹ́wàá lórí dáadáa ẹ̀yọ̀ kan àjọ ọlọ́run ọba ni. àwọn olùmọ̀ọ́ sọ pé ọlọ́run á máa ṣe àjùlọ rẹ̀ fáwọn ẹ̀dá rẹ̀ bọ́ba ti ṣe fẹ́ ní ìbámu pẹ̀lú bọ́ba ti ṣe wù àti dọ́gba pẹ̀lú bẹ́rù ọlọ́run náà ti ṣe dá sí. iṣẹ́ kan náà lẹ́jọ́ ṣe ṣùgbọ́n lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa yóò san oníkálukú yín ní àdìpẹ̀lẹ̀ ẹ̀san mẹ́wàá lórí ẹyọ kan tẹ́ ẹ ṣe ńgbà tó pèsè dáadáa lẹ ṣe nínú yín ọlọ́run wa lè ṣe tẹlómìn ní àdìpẹ̀lẹ̀ ọ̀nà níye ìlà sẹ́bẹ̀rẹ̀ ní ẹ̀sẹ̀ gbárífin aw akthar títí dé àdìpẹ̀lẹ̀ ọ̀nà ọgọ́rùn-ún méje àbí sẹ̀bẹ̀rẹ̀ ní ẹ̀sẹ̀ lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún méje fẹ́ni tó bá wù ọ lọ torí rẹ̀ dhalika fadlullah yu'tihi man yasha nínú sábàbí tọ́nà máa ti sàn àdìpẹ́lẹ́ fáwọn ẹ̀dá rẹ̀ ju mẹ́wàá lọ ó náà ní kó jẹ́ mukhlisan olùsí àfọmọ́fọ́lọ̀ ní pàápàá kárí mi ìmọ̀síṣẹ́ ẹ̀sìn fi wá ilé ayé kò bọ́ sí ọlọ́kàn rí ó sì ń sin lọ́n bí ẹni pé ìwọ ń rí ọlọ ọjọ́ ẹni tó ṣe pé èèdèpo èèfipó bọyọ nínú kásẹ̀sì ó sì dá lórúkọ àpọ̀mọ́sápà nínú ẹ̀sìn ọlọ́run ọ̀dà gidi lóde gẹ́gẹ́ bó ṣe dá nínú ọlọ́run látàrí irú eléyìí ó lè san àdìpé lẹ́ẹ̀níye fún ọ nítorí pé àjùlọ rẹ̀ ó máa ń ṣe fẹ́ni tó bá wù ọlọ́run ọba ẹlẹ́dàá wa yóò máa san lẹ́san mẹ́wàá dáadáa mẹ́wàá lórí gbogbo dáadáa kọ̀ọ̀kan tó o bá ṣe àbí jù bẹ́ẹ̀ lọ àbí bẹ́ẹ̀ lọ fẹ́ni tó bá wù Ọlọ́run nínú àwọn ẹrú ẹ̀. ṣùgbọ́n wa man jaa bi sayyi'ah fa jazaa'u sayyi'atin sayyi'atun mithluha ẹ̀ńtọ́ bá ṣàìdá ẹ̀sán àìdá ẹyọkan òun náà la ìdá ẹyọkan nítorí pé àánú ọlọ́run ọba ó borí ìbínú rẹ̀ gẹ́gẹ́ bó ṣe wá nínú hadith eléyìí tí imaamu bukhari àti àwọn míì gbé jáde anabi sallallahu alayhi wa sallam ó ní ọlọ́run ẹlẹ́dàá wa sọ pé nínú hadith qudusiyyun mi pé sabaqat rahmati ghadabi sabaqat rahmati ghadabi àánú mi borí ìbínú mi àánú mi ó borí ìbínú mi ìdí ni tó bá wu ọlọ́run kò bá pé gbogbo àìdá kan náà kéèyàn máa gbẹ̀san àìdá ọgọ́rùn ṣùgbọ́n lọ nítorí àánú àti ìkẹ́ rẹ̀ torí dáadáa ní fẹ́ kọ́ máa ṣẹlẹ̀ sí kò fẹ́ kí aburú ṣẹlẹ̀ sí ó fẹ́ yín fún àlìjẹ́nà kò fẹ́ yín fún iná ìní yóò ṣe máa san wá lẹ́sàn àìdá kan lórí gbogbo àìdá kọ̀ọ̀kan tá a bá ṣe ó wá kù sí ọ lọ́wọ́ bó ti ṣe múra tí ó le tí dáadáa rẹ tí ó fi wá jẹ pọ́pọ́ ju àìdá rẹ lọ nítorí pé gbogbo dáadáa ẹyọ mẹ́wàá lọ́lọ́wọ́ máa fi san fún ọ ìgbà tó sì ṣe pé àìdá ẹyọ àìdá ẹyọ náà ní retí rẹ báwo wá ló ti sọ̀rọ̀ alẹ̀ tí àìdá rẹ ó fi wá pọ̀ ju dáadáa rẹ lọ ẹnikẹ́ni tí àìdá rẹ̀ tó bá pọ̀ ju dáadáa rẹ̀ lọ ìtumọ̀ rẹ̀ ni pé ẹyọ kọ̀ọ̀kan rẹ̀ ọ̀pọ̀ ju mẹ́wàá mẹ́wàá rẹ̀ lọ so èèyàn abú pátápátá gbà lélẹ́yìn abdullahi bin mas'ud radiyallahu anhu ó léyìn rádaràda ni tani gbogbo ẹni tí ẹyọ kọ̀ọ̀kan rẹ̀ tó bá borí mẹ́wàá mẹ́wàá rẹ̀ àìdá kan àìdá kan lọ́lọ́run fi san fún un. báwo wá ló ti gbà kó wá jẹ́ pé ẹyọ kọ̀ọ̀kan ó borí mẹ́wàá mẹ́wàá fún wa a jẹ́ pé nǹkan nǹkan yanu nǹkan bàjẹ́ mọ́ ọlọ́ni yẹn kò sí ẹkọ rí bẹ́ẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ní awo awo fẹ́rẹ̀ mo máa ń fi àìdá kan san àìdá kan àbí kí n forí jìn subhanallah sabaqat rahmati àánú mi borí ìbínú mi nínú àwọn àròyìn ọlọ́run sabaqat rahmati ghadabi àìjẹ́bẹ̀ kò sí nǹkan tó tún fẹ́ sọ wípé kálá ìdá kan ọmọ jìyà rẹ̀ pẹ̀lú àìdá ẹyọ kan ṣùgbọ́n lọ́wọ́ bá ní ẹyọ kan àìdá ní màá fi san yín lẹ́sàn lórí àìdá ẹyọ kan àbí kí n tiẹ̀ forí jìn nítorí pé ọlọ́run ẹlẹ́dàá fa'alun lima yurid ní tó bá wù ló máa ń ṣe tó bá sì ṣe ní tó wù ẹnìkan ò tẹ́rú tí ó bi léèrè pé kí ló dé ìwọ ọlọ́run yẹ kí o jẹ léyìí náà àìdá ló sì náà síbò ìsọ pé bá sa àìdá kan àìdá kan náà ló fi sá fún bẹ́ẹ̀ ni ó tún ka àdéhùn yẹn síwájú ni àbí kí n forí jì àbí kí n forí jì nítorí pé ó lè láwọn dáadáadáa eléyìí tó tẹ̀wọ̀n tó wúlò tó jẹ́ nǹkan tó ṣe sábàbí ìlọsíwájú tí ọ̀lẹ́gbẹ́ ìdàgbàsókè tọ́ka màmá nínú ẹ̀sìn ọlọ́run kọ́lọ́n wá wo gbogbo ẹ̀ mọ́ lára kọ́lọ́n lòun foríjìn tó bá lòun foríjìn ṣé wọ́n wá bí ọlọ́run léèrè ni pé kọ̀ wá jọ́s níjẹ́ ẹ̀sìn yẹn wá jọ́s ìwọ gan ọkàn bò tó pò sèwọ̀n tó bá wu ọlọ́run ọba wa òní máa ṣe. wa man taqarraba minni shibra taqarrabtu minhu dhira'a àlékún àlàyé ni lórí dáadáa tó lọ́wọ́ bá máa ń ṣe fáwọn ẹrú ẹ̀ ọlọ́ọ̀ni tẹ́nìkan bá wá ti sún mẹ́mí ọlọ́ lóde wọn ọwọ́ kan lédè lárúbáwá ní tí wọ́n ń pè ní ṣébùr wọn náà ní kẹ́ ẹ sí ọwọ́ yín báyìí kẹ́ ẹ má yá jù kẹ́ ẹ sì má fún pọ̀ jù kọ́ wà báyìí àyá jù àfún pọ̀ jù kó wà láàrin ẹ wàá wo ní ti ń bẹ láàrin ọmọ àká àtàǹpàkò sítọ́ máa dínrín ntí ń bẹ láàrin àtàǹpàkò sọ́ máa dínrín nígbà tí ẹ̀yà ọwọ́ yín ti tẹ́ ẹ̀ fún pọ̀jù ọ̀nì tẹ́lẹ̀ ni wọ́n ń pè ní shibr lédè lárúbáwá ọlọ́ni ẹrú kan kò ní í wá ti súnmọ́ mi lóde wọn àtẹ́lẹwọ́ kan tá a yà lóde wọn àlàfo tí ń bẹ láàrin ìka àtàǹpàkò sítọ́ máa dínrín ti àtẹ́lẹwọ́ tá a yà tá a yà láyà pin tá a fún láfún pin tẹ́nìkan bá gbìyànjú àti súnmọ́ mi lódì wọn bẹ́ẹ̀ taqarrabtu minhu taqarrabtu minhu dhira'a ọlọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá wá mi èmi ọ̀wọ́ àti súnmọ́ èmi ọ̀wọ́ àti súnmọ́ wọ́n wo ní tí wọ́n ṣe wọ́n wo ní tí ọlọ́wọ́n bá fi sán gbogbo ìyànjú tí wọ́n gbà kò jù báyìí lọ ọlọ́wọ́n bá wàá fò dín wọn eléyìí ó fi sán ajẹ́ pé wọ́n ló ṣera rẹ̀ o ìwọ ni kàtàtọ̀ ka àti súnmọ́ lọ́wọ́n bá kún ní dáadọ́ òfin jẹ́ tiẹ̀ tí wọ́n bá ṣe ọ̀wọ́ eléyìí ẹ̀wọ́ adúrú tọ́ lọ́wọ́ bó ṣe fún tá a bá fi lè ṣàánú ara wa á bá àánú tọ́pọ̀ pàdé lọ́dọ̀ ọlọ ọlọ́run ẹlẹ́dàá tó sọ pé wa ma taqarraba minni dhira'a wa man taqarraba minni dhira'a taqarrabtu minhu baa'a ẹnikẹ́ni tó bá gbìyànjú àti súnmẹ́mi ọlọ́run lóde wọn àgbọ̀nwọ́ kan èmi ọlọ́run ọbọ̀ súnmọ́ lóde wọn apá méjèèjì lédè lárúbá eléyìí ni ń pè ní báà kí ni wọ́n ṣe kí ni ọlọ́run ọba fi sán torí ra àwọn olùmọ̀ sọ pé nítorí sí ọjà bí ntọ́lọ̀ ń fi san lẹ́sàn ẹ wọ àwọn nǹkan tẹ̀yìn ṣe ẹ wá dúró ntọ́lọ̀ ń fún yín tí wọ́n bá wá ti súnmọ́ lọ lóde wọn àtẹ́lẹwọ́ kan yóò súnmọ́ lóde wọn ìgbàwọ́ kan tí wọ́n bá wá wá ti súnmọ́ lọ lóde wọn àgbàwọ́ kan gbogbo èèyàn títọ́ gbà kò ju gbàwọ́ kan lọ ọlọ́wọ́n bó súnmọ́ lóde wọn apá méjèèjì lápapọ̀ tí ìwọ bá súnmọ́ lọ lódì wọn two over three of a meter torí pé ìgbàwọ́ kan is two over three of a meter ọlọ́run ọba ẹlẹ́dàá wa yóò súnmọ́ lódì wọn mítà méjì nítorí pé apá kan títí débi mítà kan nù láti débi náà mítà kan plus ń bẹ láàrin èjìká ni wọn ti ọlọ́wọ́ bọ́ wàá fi òdiwọ̀n mítà méjì àti ìdá méjì mẹ́ta mítà yóò fi súnmọ́ bí nǹkan bíi mítà mẹ́ta lọ́lọ́wọ́ bó fi súnmọ́ tọ́ ẹni tó bá fẹ́ràn ara rẹ̀ kó gbìyànjú láti rí i pé ní tó òun fi súnmọ́ lọ dáadáa tó lọ́wọ́ bá ń fẹ́ òun tẹpẹlẹ ma òun gbìyànjú ṣíṣe rẹ̀. nítorí kí dáadáa yóò lè bá jẹ́ tèmi àtiwọ́n náà wọ́n ti kàn gbọ́rọ̀ ẹ̀sìn kọ́kàn pé wọ́n gbọ́ bí kọ máa wákọ́ lọ́ọ̀nájú ìwà rẹ̀ òye padà gbọ́ rádaràda pọ̀ nù sẹ́sì rẹ̀ àwọn rádaràda tí yẹn fi wọjà ánámà rọrùn iná ló ń wù kí lọ́n wá dá sí tọ́ǹkan gbá yìí ẹlòmíì lọ́wọ́ lásán torí tí bá ti ń gbọ́rọ̀ ìyẹn máa lò ní ìyẹn máa fi jẹ́ mùsùlùmí gidi àmọ́ mọ̀ ń gbọ́ mọ̀ ń dájọ́ àwọn wà bí wà fìràwọ́nà ló ń gbé ká ìwà bí Abdullahi ibùnú Ubay ibùnú Salul ìníwà rẹ̀ yára fàánì ìdánilẹ́kọ̀ọ́ tó wọn kò láǹfààní kọ́bọ̀ kó kúkú máa jókòó ńlẹ́ ọ̀sán torí ẹ̀ ń lọ ń gbọ́n kí ni mo lè ṣe tí mo lè fi súnmọ́ lọ wọn náà ṣe gbàtà bá ìdébì lọ́sẹ̀ tí ń bọ̀ kó títí ọ̀pọ̀lọpọ̀ ìtumọ̀ kọ́ adijọ́ gbé ní alkiyama kí màlẹ́kà wa gbé wẹ́sẹ̀ rẹ̀ jáde ìgbé láàrin ìjọ tó gbọ́ àdìsí yẹn sí ọ̀sẹ̀ tó tún wá gbọ́ mi ẹ̀wà dúró dáadáa tó ti ṣe. ó ń lànfààní ìdánilẹ́kọ̀ọ́ kí ẹjọ́ pé kí máa gbọ́ kí má lò kó padà dìbò alẹ́jọ́ sí mi lọ́rùn. èèyàn padà wá dàbí àwọn mùnáfìkì láyé ànábì sallallahu alaihi wasallam wọ́n gbọ́rọ̀ ọlọ́ àmọ́ wọn èlò wọn aw ale, ìtumọ̀ dáná bíi sọ́ńbẹ̀ ni pé ẹ̀sìn tẹ̀ ń kọ̀ ìmọ̀ tẹ̀ ń kọ̀ ó lè jẹ́ àwíjàre fún yín ó lè jẹ́ ìbálẹ́jọ́ fún yín àwíjàre fẹ́ni tó gbọ́tọ́ tẹ̀lé ìbálẹ́jọ́ fẹ́ni tó gbọ́tọ́ tako torí ọlọ́run ṣe ní àwíjàre fáwa má ṣe ní ìbálẹ́jọ́ fún wa lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmù àwọn nǹkan tó ṣe tó fi súnmọ́ lọ ọ̀pọ̀ àkọ́kọ́ èèyàn kọ́ gbìyànjú láti mójútó àwọn ọ̀ràn yẹn kò sí nǹkan kan tó fẹ́ ṣe tó wu ọlọ́run bí kò sáwọn nǹkan tó ṣe lọ́ràn yẹn lẹ́yìn tó ń bá ń ti mójútó ọ̀ràn yẹn tọ́ràn yẹn rẹ tí ó tẹ̀tì gbà náà lọ́wọ́ àbọ̀ sórí kó n tún ṣe náfìlà náfìlà rẹ̀ ò ní yé tẹpẹlẹ mọ́ ò ní yé múra sí títí tí ọlọ́run ọbọ̀ fi nífẹ̀ẹ́ rẹ̀ kọ́ yẹn ṣeré náfìlà náà ń lọ ò ní yé ṣe títí tọ́lọ́wọ́n bó fi nífẹ̀ẹ́ rẹ̀ tọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́wọ́n gbà wájú fún ọ yọ gbẹ̀yìn fún ọ yọ gbọ̀tún fún ọ yọ gbòsì fún ọ yọ gbòkè fún ọ yóò tún sọ ọ lábẹ́ rẹ̀ nítorí pé o mójútó nǹkan méjì torí rẹ̀ a gbọ́dọ̀ gbìyànjú láti rí i wípé àwa náà ń ṣiṣẹ́ tẹni tí ń ronú pé ó ṣeé ṣe ó ṣeé ṣe kọ́ lọ́ọ́ má bàmí láyé. ẹni tí bá ti ń ronú bẹ́ẹ̀ yọ pọ̀ ní dáadáa nígbà tí dáadáa rẹ bá pọ̀ kápẹ́ lóru òní o jí o ṣerú ẹ̀rí láyè rẹ tó bá yẹ Ramadan ó mọ́kànlá ti pẹ̀lú àníyàn tó dáa gbàtílẹ̀ mọ́ ó tún parí àsùbá o kú ọmọ síláṣí o gbé alukurani rẹ. wọ́n bẹ̀rẹ̀ sí ní kà wọ́n bẹ̀rẹ̀ sí ní ké òkú títí tó ń fi yọ gbéra sókè bàtó gbéra sókè àsìkò àbọ̀hà ó tó sinafila ń bẹ̀ ọgbàbí sẹ́ẹ̀rẹ̀ lọ lẹ́nu sẹ́ẹ̀rẹ̀ ògbìyànjú láti rí pé òdodo ló ń sọ parọ́ èrè alùbáríkà kò bá kéré jù bẹ́ẹ̀ lọ́tọ́ wá òjò ọtí ọlọ́run ẹnìkan fẹ́ ṣe bàjẹ́ fẹ́ ṣe ránù ọkọ̀ fún lẹ́nu sẹ́rẹ̀ náà wọ́n pe sọláàt sọláàt bọ́hùr ó tún já kọ́kọ́ ẹni tó ti dé mọ́ṣáláṣí so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ títí ó tún fi di rọlẹ́ gbọ́jọ́ pé dánilẹ́kọ̀ọ́ náà ló tún àwọn tún lọ gbogbo ẹ̀ kí kàn sí pé mo wá o ní ìsìn dánilẹ́kọ̀ọ́ tó ń wá yìí mọ́kàn wá lásán o ó wá pẹ̀lú àníyàn pé èmi ń lọ sí mọ́ṣáláṣí ọjà agbó láti lọ kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀sìn ọlọ́run kí n lè bá a láǹfààní àti sinlọ́n bọ́lọ̀ ti ṣe fẹ́ àti ní ìbámu pẹ̀lú sunnah nebà Muhammad sallallahu alayhi wa sallam gbogbo bíbẹ̀ rẹ̀ ń tó fi jókòó tó fi ń gbọ́dọ̀ ànilẹ́kọ̀ọ́ nínú àkọọ́lẹ̀ ọlọ́run ó ń sinlọ́n òní kẹjà sí pé ẹ eh, jẹ́ lọ jókòó mẹ́rin tó gbà tí ó bá ìta gómìnà àtúkà òní níláda so gbogbo nǹkan ọmọ fàníyà sí ọmọ fàníyà dáadáa sí lọ́nà tí ó fi jẹ́ pé kò kàn ní í jẹ́ sọ láti rẹ lásán lọ kà fún jọ̀sìn gbogbo àwọn nǹkan wọn yóò kúnra wọn fún ọ àtúbọ̀tún fi padà dá dáadáa rẹ yóò fi padà pọ̀ àìdá ò ní lé dáadáa mú lọ́wọ́ rẹ so pẹ̀lú báyẹn ìyẹn ọmọ pọ̀ ní ládàá ìyẹn jìnnà sáìdá anabi sallallahu alayhi wa sallam ọlọ́lọ́n sọ pé waman atani yamshi ataytuhu harwalatan ẹnikẹ́ni tó bá wá bẹ̀ mí ọlọ́run lẹ́ni tó rìn wá bá mi èmi ọlọ́run ń wá bá lẹ́ni tí ń yára subhanallah tí wọ́n rìn ọlọ́run ọbọ̀ yára wá bọ̀ sọ eléyìí lọ́dọ̀ àwọn ahlu sunnati wal jamaa ataytuhu eléyìí sifatun min sifati Allahi azza wa jalla ń sàlàyé ìròyìn kan fún wa ni nínú ìròyìn ọlọ́run ọba wa ọba tọ́gatọ́ gbangban òun náà ni al-itiya al-itiya wíwá ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó sọ nínú al-Qur'an ó ní hal yanzuruna illa an ya'tiyahumullahu fi dhulalin minal ghamami wal malaika wal malaikatu wa qudiya al-amr ọlọ́run ẹlẹ́dàá wa ó ní tí wọ́n ń retí nǹkan ni. ju kọ́lọ́hún ọba lọ ajẹ́ pé wíwá ìròyìn kan ni nínú ìròyìn ọlọ́ọ̀ ahlu àwọn sọ fún yín pé ọlọ́run ọba sọ pé màá wá tani ọwà ọlọ́run àwọn awọn àwọn bídíà tá máa ń yí ọ̀rọ̀ ọlọ́run ọba padà àwọn sọ pé bẹ́ẹ̀ <coughs> majaz lọ́wọ́ à ń bẹ̀ majaz tó oríṣi rẹ̀ ni majazun bil hajj wọ́n ti pa ọ̀rọ̀ kan rẹ̀ kí lọ́rọ̀ náà olódò ọwọ́ ara yín wọ́n ní ilà ayé ti ọ̀hún amúrùlá wọ́n kì amúrù bọ̀ ṣé amúrù lọ́lọ́run fẹ́ ni àbọ̀ ní ilà ayé ti ọ̀hún mùlá ọlọ́run sọ fúnra rẹ̀ pé tẹ́ńtẹ́ń retí wọ́n wá ju pé kí ọlọ́run wá bá lọ ọlọ́run wá lọ. ẹ̀yin wá sọ pé kò ju ipe kásẹ̀ rẹ̀ ọ wá lọ ṣé àtẹni sọ̀rọ̀ ni àbí kò wọ́n wá. ara yàtọ̀ alùsùnà nù ntí ọlọ́run bá sọ ni alùsùnà sọ pé ọlọ́run sọ alùbídà ńkọ́ ó kì í kankan bọ̀ láàrin òfin ọlọ́run sì sọ pé al-aslu fil kalami adamu òfin eléyìí tí ó ṣe yí padà nínú ọ̀rọ̀ òun ni pé a pé wọ́n pa ní tí wọ́n sọ̀n gángan ni torí ẹ̀ níbi bíbà yìí ọlọ́run sọ fún wa pé àtẹ̀yìntòhó àrùwalẹ̀tẹ̀ máa wá bá lẹ́ni tí ń yára tó bá jẹ́ pé nǹkan míì lọ́lọ́run bá gbà lérò pé yọ wà ọlọ́run bá sọ ẹ wo nínú alukur'an ọlọ́run bá sọ pé àtẹ amúrúlọ́hì fẹlẹ̀ tẹ̀sítàjẹlò àtẹ amúrúlọ́ nígbà tí nǹkan míì lọ́lọ́run bá fẹ́ sọ pé wá ọ̀dà kọ̀ọ̀kan àmọ́ ńgbà tó lọ́wọ́ ọba tó fẹ́ sọ nípa pòǹlò wọn wà kò gbé nǹkan kan pamọ́ náà rọ̀ ẹ sì mọ̀ pé àtàyùn ó tún wá pẹ̀lú gbólómi nínú alukur'an wa jaa rabbuka wal malaku sọfẹn sọfà wa jaa àti àtà lédè larubá wíwá ní méjèèjì ṣùgbọ́n alùsùn náà sọ fún ọ pé sífà àlùmẹ̀jì ọwà sífà àlìtìyàn ọ̀wà nítorí pé ọlọ́run ọba ò lè ṣàdédé lo gbólóhùn méjì fún gbólóhùn ẹyọ kan tí tùmọ̀ méjèèjì já sí nǹkan kan náà kò lè ṣeé ṣe torí pé ìtìyàn ìtumọ̀ rẹ̀ yàtọ̀ lédè lárúbáwá sí màjì bó tilẹ̀ jẹ́ pé méjèèjì ń tọ́ka sí wíwá torí alùsùnà sọ pé sífàtul màjì wọ sífàtul ìtìyàn méjèèjì wọ́n fi rin lẹ̀ fọlọ́ nínú àdéhùn yìí náà àtẹ̀yìntòhó arúwálẹ́tẹ̀n ń wá balẹ̀ ní tó yára kí ni wọ́n ṣe kí ni ọlọ́run fi san fún ọ ìwọ rìn wá bọ́lọ̀ ọlọ́run yára lọ bọ̀ ajẹ́ pé tí wọ́n bá ti gbégbèsè dáadáa èyí tó dáa jùlọ lọ́lọ́run ọbọ̀ fún ọ. bákan náà ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa tún sọ pé wàmẹ̀ ni ibi kúrọ́ لا يشرك بي شيئا لقيته بمثلها مغفرة ẹnikẹ́ni tó bá gbé ńtọ́ pọ̀ tó bí ilẹ̀ ti ṣe pọ̀ tó tó wá gbé wá bẹ́mi ọlọ́run ọba lọ́jọ́ gbẹ̀ndàl kìyàm láṣìṣe àṣìṣe rẹ̀ pọ̀ tó bí ilẹ̀ ṣe pọ̀ ṣùgbọ́n gbà tó pàdé ọlọ́run lọ́jọ́ gbẹ̀ndàl kìyàm ọ̀ ṣẹbọ ọlọ́run ni màá pàdé rẹ̀ pẹ̀lú ntọ́pọ̀tò bílẹ̀ ṣe pọ̀tò láforíjì ilé ìtumọ̀ sí pé gbogbo bẹ́sẹ̀ bá ṣe pọ̀tò gbogbo báburú bá ṣe kàmàmà tó sọ́ra fún ìṣẹbọ sọlọ tí o bá ti ṣẹbọ sọlọ ọ̀rọ̀ rẹ sẹpẹrẹ lọ́dọ̀ lọ mọ́tò bá ti ṣẹbọ sọlọ ọ̀rọ̀ rẹ burú bàjẹ́ bàlùmà torí ẹ̀ ìṣẹbọ sọlọ òun gangan làbòsí ilé tó tóbi jù Luqman al-Hakim ó sọ fọ́mà rẹ̀ ó ní ya bunayya la tushrik billah inna ash-shirka la dhulmun adhim ìwé ọmọdékùnrin mi kékeré má ṣe ṣẹbọ sọ́lọ̀ o torí pé dájúdájú ìṣẹbọ sọ́lọ̀ mo búra ipò ńlábòsí tó tóbi ìṣẹbọ sọ́lọ̀ ó ńlábòsí tó tóbi tó o bá gbé ńtọ́pọ̀ tóbi lẹ́sìn pọ̀ tó wá pàdé ọlọ́run lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmù ṣùgbọ́n tí o jẹ́ni tó ṣe pé o gbé wá pàdé ọlọ́n lẹ́ni tí ò fi nǹkan kan sorogún sọ́lọ̀ kò sí ìṣẹbọ sọ́lọ̀ nínú ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yìí ọlọ́run ni mo búra pé màá wá pàdé rẹ pẹ̀lú ń tó pọ̀ àbí làkìtùhù màá wá pàdé rẹ bí mẹtìlíhà màòfẹ́rọ́ pẹ̀lú ń tó pọ̀ tó bílẹ̀ ti ṣe pọ̀ tó ńlá foríjì. tó ń bá ń fẹ́ àforíjì ọlọ tó ń sì ń fẹ́ láti bá dáadáa pàdé lọdọ rẹ ọ̀nà yẹn ló jẹ́ lórí rẹ̀ o kò jìnnà sí sọlọ gbọ́dọ̀ ṣẹbọ kékeré ẹbọ ní ńlá ẹbọ èyí tó fojú hàn nínú ẹbọ èyí tó pamọ́ nídìí ẹbọ ọ gbọ́dọ̀ jìnnà sí pátápátá ìwà àtàwọn wàá pín gààrí kóníkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ torí kò sí ní tọ́yẹ kọ́ pa bádérò àti sẹ̀lẹ̀ àpọ̀ ẹbí mùsùlùmí nìwọ kí ló wá wá dédìí à ń ṣẹbọ sọlọ kí ló dé tóbi wá jẹ́ pé àmọ́ ìyàtọ̀ láàrin ìwọ tó ń ṣe Allahu Akbar àtàwọn ẹni tí ń kọrin erinwó yà àtàwọn tí ń ṣe aleluya gbogbo yín náà lẹ́jọ́ ń ṣẹbọ sọ́lọ̀ bóyá ló ti wá fẹ́ jẹ́ mùsùlùmí kò sí ẹ̀sìn kan tọ́takò ká ṣẹbọ sọ́lọ̀ bí Islam kò sí ẹ̀sìn kan tọkọ ká da lórúkọ àpọ̀mọ́sápà bí Islam kí lọ́wọ́ wá dédìí ẹ̀bọ nílẹ̀ Yorùbá yìí ọba ni lọ́kàn jẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ọ̀sẹ̀bọ ni wọ́n wọ́n gbọ́ lọ́wọ́n ọba gbọ́ nítorí pé ní tó ṣẹlẹ̀ ní pé gbogbo nǹkan tó bá ń ṣe lábẹ́ àbúradà ẹ̀sìn Islam gbogbo bó tilẹ̀ wù kọ́pọ̀ tó tó bá jẹ́ pé ọba tún mẹ́bọ mẹ́sìn tó o bá ti ṣẹbọ sọ́lọ̀ wọn bá gbogbo ẹ̀sìn ń ọ̀ jẹ́ mùsùlùmí má o ti fi Islam sílẹ̀ sọ ìdí nìyí tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn rò pé ara àṣà náà ní Islam náà lẹ́gbọ̀ọ́ tí wọ́n máa da aláṣà pé ẹ̀sìn kan ò pé káwọn ọmọ sọ̀rọ̀ ẹ̀sìn kan òkú táwọn ọmọ sòòtà lé àwọn tòǹtọ́ dájú ni pé islam pé kẹ ẹ gbọ́dọ̀ sí o máa ti ń jẹ́ islam islam ọgbà kẹ sòrò islam ọgbà kẹ ségun islam ọgbà kẹ máa bọ́ Ṣàngó islam ọgbà kẹ máa sin òòṣà wọ́n máa kó sa pópó ẹ òòṣà sóbì ẹ kìíní ka wá sí ke òṣògìá Ọ̀ṣun Òṣogbo Òkè Ìbàdàn alágẹ̀mọ́ ẹ̀yọ̀ gbogbo àwọn òsàkúgbèkúgbè ìbẹ̀rẹ̀ orí ibú mùsùlùmí ọ̀gbọ́dọ̀ sí nítorí pé tó ọ̀sà bá máa gbé èèyàn kò yẹ káwọn ẹni tí ń so ọ̀sà kún ọ̀sà rẹ̀ kò yẹ kí wọ́n táwọ́ ná kò yẹ kó ṣe ọ̀tá wọn kò yẹ kó ṣe yẹ kí wọ́n kú gan pẹ̀lú ọ̀sà kìnnì rọ lásán igi lásán lásán ìpẹ́ lásán lásán ẹtún daṣọ bò lórí ẹgbẹ́ hìrámù àdánù ẹgbẹ́ fún òṣòfò asọ̀tẹ́yẹ kẹ́yìn òfin gbé hìrámù ẹtún á lọ dé mọ́ọ̀sálà gbàtà nàbì ibrahim aleyhi salam kọ́dà táwọn ànábì ibrahim kò sí tàbí ṣùgbọ́n ọba yẹn lẹ́rù ju àwọn òṣàkúgbèkúgbè kókò kó nǹkan lọ nítorí pé kí ló ṣẹlẹ̀ àwọn òṣà yẹn pọ̀ gan wọ́n pọ̀ gidigidi wọ́n sì tún dẹ́rù bá ànábì ibrahim ọ̀ọ́dá nǹkan mà torí pé kátàkátà tó ń ṣèyí àwọn òṣà wà kan lọ́fẹ́ fọwọ́ aburú kan ọlọ́pọlọ sọ ara rẹ o anabi ibrahim wa fẹ́ fi yé wọn pé gbogbo rọ́tẹ̀ ń bá ka o ẹ máa rí ìgbà tó mú àáké tó fi dára sí gbogbo àwọn òòṣà ọfọ wọn lórí ètò e orí rẹ lọ lọ́tọ̀ tẹsẹ̀ lọ lọ́tọ̀ tapá lọ lọ́tọ̀ fún òkè o ó sì dẹ́mi lójú pé tí wọ́n bá gbọ́ létí ń tiẹ̀ òkè ambosibosi kẹ́nìkan wá fà ké ó fi lọ ẹ̀yìn rẹ̀ à ọlọ́mọdé ara ìdá àbádà ẹnìkan sì bù ọ́n dè ókè ọ̀sà but kótó di kórì dàbù ọ́ wọ́n ló try wàá try àǹtọ́rí pé bí títí ń gbé akéèyàn bọ̀ wọ́n náà lè kó àpò lábò àwọn òòsà yìí wọ́n kàn sẹ́rí ni pé máa gbá kò sí ń tá lè ṣe we are all idols kò sí ń tá a lè ṣe igi bọ́rọ̀ gidi ni ó tọ́ náà ni kí ni kí ló sàárọ̀ náà ni ó wá nínú súnà nàbì sallallahu alaihi wasallam gbogbo sàtẹ́ bá rí tá ń bọ̀ láyé ṣètọ́nì kan máa ń jókòó tì ṣètọ́nì ni ọmọ wa dún màwúrú màwúrú tí ẹ̀rù ó fi máa bà àwọn ẹni tí ń sìn. innama dhalikumu shaytan yukhawwifu awliya'ah fala takhafuhum wa khafuni in kuntum mu'minin. ọlọ́wọ́ bá ní ẹsẹ̀ nǹkan kan bí ìbá ṣe yóò máa fi àwọn ọmọlẹ́yìn rẹ̀ fi dẹ́rù bẹ̀yìn olùgbàgbọ́ òdodo yóò tó kọ̀kọ̀ mọ́ akó tẹ́ẹ̀ bá tẹ́ẹ̀ bá fèsì àwọn múmìnì yìí àwọn náà wàá máa tàbí ọbí ọwọ́ adùn yín ọlọ́ni ẹ má bẹ̀rù wọn èmi ni ká ẹ má bẹ̀rù sẹ́yìn bá jẹ́ olùgbàgbọ́ òdodo ọ̀pọ̀lọpọ̀ nílẹ̀ Yorùbá ẹ̀rí tí wọ́n máa ṣe Islam yóò tún lọ joyè ẹbọ èyí ẹ̀rí téèyàn tí ọmọ sọ kékeré ni wọn á ní ká máa ṣe níta bá wọn bàbá wa lórí rẹ̀ ọ̀fẹ́ ká yọ dàrú máa lọ ni lójọ́ tẹ̀ ń ti ṣe náà ń jò láyé tòrò fún yín láyé tí ọmọ dàrú fún yín dé sáré déjọ́ pé ní dàlùkìyàm ọ̀rọ̀ lọ ó sìn ó ń sìn kan mí tó yàtọ̀ sọ́lọ̀ ọ̀hún alọ́kàn rẹ̀ ọ̀balẹ̀ alladhina amanu walam yalbisu imanahum bi dhulm ulaika lahumul amnu wa hum muhtadun tálọ́kan rẹ̀ ọba lẹ̀ ǹgbà wọ́n tún kòkò má nàbí Ibrahim nù ó ní bẹ̀rù àwọn sàyí ó ní kíni títa ní ọbẹ̀rù kíni ẹ̀yin ọ̀bẹ̀rù ọlọ́run tọ́ta gbogbo nǹkan yá ní kí n máa bẹ̀rù gi àti ìpẹ̀tẹ́ lọ kóra yín rósìdì rẹ̀ ọlọ́wà ni alladina amanu àwọn tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ walam yalbisu imanahum bizulm tí wọn ò sì lu ààbò sí papọ̀ mọ́ ìgbàgbọ́ wọn tí wọn ṣẹbọ sọ́lọ̀ ulaika lahumul amnu wa hum muhtadun àwọn eléyìí lọ́kàn wọn balẹ̀ àwọn ẹlẹ́ni tó mọ̀nà torí àsìkò tító tó yẹ kó kó òsàlẹ̀ yìí òsàlẹ̀ yìí tí wọ́n fi ń dún kòkò mọ́ ọ ọgbọ́dọ̀ kọ́ àsìkò tító tó yẹ kí wọn náà darapọ̀ mọ́ àwọn ẹni tí ń sin lọ́n lódodo àwọn ẹni tí wọ́n yan gbogbo òsà lódì àwọn ẹni tí wọ́n jìnnà sí gbogbo ẹbọ kó darapọ̀ mọ́ wọn ibi tó rire wà nìyẹn o ibi tó rire wà nìyẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ láyé ojú dúdú àwọn èèyàn máa ń rò pé àwọn òòṣà kan ló gbélé ayé ró táwọn ọba sì máa ṣe tiwọn ètò pè fún kí wọn máa pa màálù fún ètò pè fún kí wọn máa pàgùtàn fún ètò pè fún pé kí wọn máa pe wúrẹ́ fún táwọn bá kùnà láti máa gbọ́ bùkátà wọn àwọn òòṣà yóò bínú àwọn òòṣà yóò yarí wọ́n lè pé kí ti àwọn forí sápá wọ́n lè pé kí ti àwọn ọmọ dáa wọ́n lè pé kí nǹkan sá wọn so gbogbo eyín àwọn èèyàn náà ti lajú kọjá rẹ̀ nísìnyí oníkálukú náà ti rí i pé irọ́ lásán ni irọ́ lásán ni bó sì lajú débẹ̀ ìtọ́jú náà ni kò ń ṣera rẹ kí ni igi àbí ìpẹ́ kan fẹ́ ṣe fún ọ tó bá jẹ́ pé ó bá tiẹ̀ dunnú sí sísìn tó ń sìn ọ faramá wíwárí tó ń wárí fún ọ yẹ kó ṣèwọ lẹ́ni tá a dá yàtọ̀ tó ẹ pé ibi ò ní pa òǹgbẹ ò ní gbẹ ìyà ò jẹ àárẹ̀ ò ní ṣe ó ń bọ̀sibọ́sí ikú lọ́nlọ́ ìmọ̀ ó kù tí ẹ́ òsà yẹn onótùmọ̀ wọ ọ́ náà ń pè tó sáńbẹ̀ ọ́ torí pé tí ó ṣẹlẹ̀ ń jọ gbé ní náà ni ìtàbọ̀rọ̀ alẹ́dínà tòbẹ̀rù من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب àwọn ẹni tó ń tẹ̀lé báyà àwọn àlùjànnú ni báyà màláíkà lẹ́sìn ni báyà nábì kan lẹ́ ń pè ní báyà babaláwo lẹ́ ń bọ ni báyà àwọn kẹtẹ pé ń wọlé lẹ́ ń sìn ni òòrùn àbóṣùpá lẹ́ ń pè ní àwọn òṣàkúgbèkúgbè tá a wí ńlọ ń bọ ni gbogbo wọn mọ pàmẹsẹ kó lọ́dọ̀ rẹ̀ ńjọ gbẹndàkúyàmọ Ọlọ́run àmọ́ wọn rí o kò sí tọkàn wá pẹ̀lú wọn o a tó ti yẹ kí wọ èsù kan sọ bá tó yẹ kí ilé ayé ojoojúmọ́ ló máa pe ewúrẹ́ fún ọ mr ogun sọ ẹ kí wọn náà wí bá wọn. ha nǹkan mà ní wọ́n sún ọ̀ṣọ́gbó yìí táǹtà sọ fún ọ lọ́dọọdún abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ó sẹ́ gíá sẹ́mi ò nílò ẹ̀kọ́ ọjà wa kulẹ̀. Ah, àwọn ẹni tí ó wá tẹ̀lé wọn wà wọn pé ah, lọ́wọ́ annalẹ́ na kẹrẹtẹ̀n fẹ́nẹ́ tabarra aminuhum kama tabarra ominna ìbáṣepọ̀ àná ráyè ni wọ́n lọ́sẹ̀ dá padà táyé àtàwọn òsáyé káwọn náà lè bá mọ́ pamọ́sẹ̀ kó lọ́dọ̀ wọn wọn orí pẹ́ẹ́lí kò ní tẹ̀lé àwọn ẹ gbọ́rọ̀ ó tiẹ̀ da pé ẹ wá gbọ́ nìsín àwọn dàda ń dédé dàbí ní dọ́ọ̀rọ̀ ẹ gbọ́n láti sìn ṣéjọ́ pé dàkì àmọ́ lọ́wọ́ aṣọ pọ̀ gbọ̀n wọ́n ń sọ fún ọ pé mọ́sọ́ọ̀sà wọ́n ń sọ fún ọ pé mọ́sẹ̀bọ òtún bínú òtún bú ewu ààrẹ ló sì nítorí pé ńgbà tí màlẹ́kà bá gba mútọ́lọ́ ni kòdóòhò fọ́gòlò sọmọlẹ́hìmà sọlọ́ọ̀ ثم في سلسلة ذرعها سبعون ذراعا فاسلكوا نبا gbọ́ ọmú lọ́nà tí ọ̀dà tí wọ́n sọ tẹ́kẹ́tẹ́kẹ́ sí ọlá tẹ́wọ̀ pé njọ́ ọ̀gbẹ́ yẹn bá ló ń gbẹ́njọ́ náà ọgbọ́n ò wúlò mà ọgbọ́n yẹn ò wúlò mà torí ẹ̀ ìwọ múra sóòtà tó ń sèwọ̀n kọ́ ọmọ àkọ́ múra sẹ́bọ̀ tó ń sèwọ̀n kọ́ ọmọ ọgbẹ́bùn tọ́ọ̀bá sá ti kú wa gbẹ́bùn àmọ́ tó o bá fi lè kú a máa ṣépè fún ọ ni títí táwa ní ìlọ nítorí pé oríire ò pé ọ dàrú dànù gbogbo àti ń bọ sọ̀rọ̀ gidi òpònú ọwọ́ ara rẹ̀ ọkàn ṣe ká ọ àsọ pé ọ àsọ pé kí ni ó ṣe fún ọ yóò pè pa ọmọkùnrin tó fò ó pè pa ọmọkùnrin òòsà tó tí ọ̀parun iná ìníwọ́ wa tẹ́bàtì torí ẹ̀kọ́ lọ́n káwọn èèyàn wọ́ gbọ́n nílẹ̀ Yorùbá ó bani lọ́kàn jẹ́ púpọ̀ wọ́n pè yàn ní mùsùlùmí yóò tún máa joyè ẹbọ wọ́n pè yàn mùsùlùmí yóò tún máa bá wọn sòòsà wọ́n pè yàn mùsùlùmí yóò máa sọ ogun òfò ogun àdánù sòtọ́ máa bá sọ̀rọ̀ ẹ máa kẹ́ ètò tiẹ̀ tún ló fẹ́ tú bá nu pé ọlọ́run ṣe sùúrù fún wa díẹ̀ torí àwọn nǹkan tá a tiẹ̀ dáwọ́lé bàbá ti kí wọ́n yọrí sí rere ápògùn ìdákùn ẹgbọ́rọ̀ kọ́lọ́run ṣe sùúrù fún wa díẹ̀ subahánàlá sọlẹ ìtumọ̀ sí pé túbá lónìí o ẹni tí o ti kú ló lè túbá o tó bá fi lè kú pínrín tiẹ̀ bọ́ọ̀nù kò sí bó ti lè yà lọ́wọ́ yà ọlọ́run fẹ́kẹ́ máa sìn lónìí ká ẹ gbọ́dọ̀ fi nǹkan kan sorogún pẹ̀lú ọlọ́run nínú ìjọsìn ìtumọ̀ pé jẹ́ mùsùlùmí nù tọ́wọ́ ti ń pa kankan o tó ń pa nǹkan pọ̀ mọ́ nǹkan o ti kú òní Islam kó o sì kú mùsùlùmí ló lè pé ọ àmọ́ tó Islam ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين ẹnikẹ́ni tó bá kú sórí nǹkan míì tó yàtọ̀ sí islam tó bá wá nǹkan míì fi ṣẹ̀sìn yàtọ̀ sí islam ọlọ́run bò ní gbà lọ́dọ̀ rẹ̀ o tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ alqiyama ọjọ́ kan nínú àwọn ẹni tó ṣe wípé wọ́n ṣòfò. àwọn ẹlẹ́bọ àwọn tó da lóru papọ̀ mọ́sápà nínú ẹ̀sìn àwọn máa dúnkokò mọ́ torí àwọn ò ní fẹ́ kí ìbàjẹ́ yẹn tán wọn ò ní fẹ́ ká burú kò lẹ̀ àwọn ò pé kò ní bàjẹ́ lójú tàwọn ìgbà tí ó bàjẹ́ lọ́dọ̀ tàwọn bàbá tàwọn torí ẹ̀ wọ́n fẹ́ káwọn kan tún máa ṣe ìbàjẹ́hun ìranu títí di jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ẹ sì mọ̀ pé ọmọlẹ́yìn ṣetán àwọn náà ní yé gbìyànjú tiwọn so ẹ rí i pé wọ́n ní tọ́mọ náà bá wọ náà kò sí lè fi kan bẹ́ẹ̀ kọ́lá ń sáàmà ti jẹ́ kí ọmọ àlùjáná ọ̀wọ́ náà tó torí ẹ̀ wọ́n wí tó wọ́n wí tó gbogbo àwọn ńlá káyì àwọn gbọ́ wọ́n fi ṣe wà o àwọn tí èrò wọn kúrú àwọn máa sáfọ́ dodo wọn ò ní fẹ́ tẹ̀lé ẹlòmíì tiẹ̀ pé njẹ́ ń pè ń bàjẹ́ o bí làwọn ti ń rí jẹ bí làwọn ti ń rí mu táwọn pàtì kí ni káwọn tún máa jẹ ẹnu tọ́lọ́wọ́n bá yà sí ọ lágbárí kò ní sáláì pèsè nítorí ọmọ kìbọ ìwọ ti dúró tẹ̀sán ọlọ má sọlọ má da lóru papọ̀ má sápà ọlọ́yìn lè da wa yóò rẹ̀ ọlọ́yìn da wa yóò rẹ̀ wá rí kọ̀kọ́ pé yọ jẹ́ tiẹ̀ kó lè ó sì fún yàn láǹfààní àti níran kan tó lágbára agbọ́n tó ti bàyàn lẹ́rù ni pé tí ẹ̀ṣẹ̀ rẹ bá pọ̀ tọ́pọ̀ tó bí ilẹ̀ ti ṣe pọ̀ tó ohun gangan kọ́ lọ́jà bíi kí ìṣẹ́bọ bọ́ ọbẹ̀ tí ìṣẹ́bọ bá ti bọ́ ọbẹ̀ pínrín ńtọ́ ba tèèyàn jẹ́ ni ọba yẹn lẹ́rù ìdí tí mùsùlùmí fi gbọ́dọ̀ jìnnà sí gbogbo ìṣẹ́bọ sọ́lọ̀ ìṣẹ́bọsọ́lọ̀ ń kú mọ́ nínú àlòmọ́ yìí bánàbí ti ṣe ròyìn fún wa ọlọ́wẹ́ ó ju ìrìn àwúrèbe dúdú lọ ní alẹ́ tó ṣókùnkùn birikiti lórí àpáta tó dúdú kirikiri àwúrèbe yìí dúdú ilẹ̀ ló sì sún yìí orí àpáta tó dúdú iná ní ti rìn bó la ṣe fẹ́ rí torí ẹ̀ ó ṣeé kéèyàn ṣẹbọ sọ́lọ̀ nǹkan mọ́mọ́ ó sì ṣeé kọjá yìí pé ibi tó ń ti rò pọ̀ ń sọ ọlọ́wọ́n ba lọ́kàn ṣoṣo nù jọ́sìn ló ti ṣẹbọ sí torí ẹ̀ lànàbí wa sallallahu alayhi wa alihi wa sallam ní máa ń ṣe àdúrà kan tó bá yẹn lẹ́rù allahumma inni a'udhu bika an ushrika bika wa ana a'lam wa astaghfiruka mimma la a'lam wọ́n lọ́ mọ sáàdì o níbi kí n máa ma ṣẹbọ sí ọ ànábì fúnra rẹ̀.

torí ẹ̀ kọ́mọ ajá kẹnu rẹ̀ ọmọ ahósẹ́ ọ ìṣẹ́bọsọ́lọ̀ ń bá o ìwà àfọ ọmọ àfa ìwọ gan kí ó irọ́ lásán fẹ́ pọ̀pọ̀lọpọ̀ gan ọ̀sẹ̀bọ ọ̀sẹ̀bọ paraku ni torí rẹ̀ múmìnì yóò máa bẹ̀rù ọlọ́ yóò sì máa bẹ̀ lọ ọlọ́ mọ̀jẹ̀ á máa máa ṣẹbọ sí ọ ọlọ́ dáríjì wa lórí èyí tó ṣe é ṣe ká ṣe nínú ṣẹbọ sí wọ́ ọlọ́ láì máa máa ṣe bẹ́ẹ̀ lọ yẹ kó wà nù àdúrà wa kódà kó fi sínú àdúrà tó máa ṣe gbẹ̀yìn kó tó sùn lójoojúmọ́ tọrọ ọmọ ó lè tójú oorun bọ́ sójú kú ọmọ bẹ́ẹ̀ lọ ọlọ́run foríjì mi o ọlọ́run mọ́sáàdì rẹ níbi kí n ṣẹbọ sí ọ wá foríjì mi o lórí ètò ṣeéṣe kápẹ́ mo ṣe nínú ṣẹbọ tí màá mà ṣe lójoojúmọ́ pọ̀ gbọ́ lárúbá sáà ti máa sọ léde yorùbá rẹ̀ bá nà má fi mùṣkílà so kéèyàn máa rí i pé irú ọ̀rọ̀ yẹn ń bẹ torí téèyàn bá ti bọ́ sínú sẹ́bọ kó lè jẹ́ pé tí mo bá kú mo ti túbà eléyìí jẹba àwọn hadithi tó tẹ̀lé léyìí báyìí ó jẹ́ hadithi Jabir ibn Abdillah radiyallahu anhu anabi sallallahu alayhi wa sallam wọ́n ní aróko kan wá bá a. tí lárúbá bá jẹ́ ẹni tí kìí gbénu gbòòrò wọn máa ń pè ní àrọ̀bì lárúbáwá aróko kan ó wá bá nàbì sallallahu alaihi wa eléyìí ó fi hàn ìtukùtù táwọn èèyàn máa ń tú wípé ọlọ́run sọ nípa àwọn alárúbáwá àwọn náà ni wọ́n lè àti ìjẹ́ múnáfìkì ìtukùtù ló ń tún. al-i'rabu ashaddu kufran wa nifaqa kìí sàn lárúbá lọ́lọ́sọ ọlọ́sọ pé àwọn lárúbá wo oko aróko aróko mélòó aláróko nù aráàlú àwọn aróko nítorí kí wọn kọ́ mà àwọn aróko nítorí wọn jìnnà síbi tá a ti wọn fẹ́ẹ́ bí ẹ bá ti kọ́ mà àbà gbogbo àwọn àṣìṣe àtàbúrú àtàìdá yóò máa rọ̀jò sí láàánì so ìmàlẹ̀ yẹn máa ń kọ́ lọ́lọ́run máa fi tún yàn sí ìmàlẹ̀ yẹn máa ń kọ́ téèyàn máa fi ń lóye ìmàlẹ̀ yẹn máa ń kọ́ téèyàn máa fi ń gbọ́n ìmàlẹ̀ máa ń kọ́ tí èsì sì wà wò ṣùgbọ́n àwọn eléyìí ọ̀kọ́ mà ara ni wọn lọ́lọ́run fi sọ pé al-a'rabu ashaddu kufran wa nifaqa àwọn alárúbáwá aróko nínú wa àwọn ni wọ́n máa ń le koko jù láì gbàgbọ́ àti ìjẹ́mùnáfíkì. àrọ́bí ó wá bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ya Rasulullah ó nàbí sallallahu alayhi wa sallam malmujibatan kí ni nǹkan méjì tó jẹ́ ọ̀kan nù rẹ̀ máa ń jẹ́ kí àlùjánnà ọ̀sẹ̀ fún yà ọ̀kan nù rẹ̀ máa ń jẹ́ kí iná ọ̀sẹ̀ fún yà kọ́lọ̀ má ti wá lọ màá náà. torí pé bó tilẹ̀ jẹ́ pààrọ̀ oko yín láyé ìgbà yẹn ọ̀pọ̀lọpọ̀ máa ń ronú àtúbọ̀tán púpọ̀ ju ilé ayé yìí lọ wọ́n máa ń ronú bí alùkìyàmọ̀ àwọn ṣe dà wọ́n à jẹ́ ká gba alùkìyàmọ̀ máa wọn lọ́wọ́ ẹ rí ọ̀pọ̀lọpọ̀ béèrè nínú súnnà. ẹ̀rí táwọn sọ̀hábà ń béèrè ike ǹjẹ́ tí mo máa ṣe báyìí tí mo tún ṣe báyìí tí mo tún ṣe báyìí ṣé màá wà lìjẹ́nà ẹ̀rí táni kan máa béèrè lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam ike àwọn ẹni tó ọ̀ràn wọn sọ báyìí pé ká ṣe báyìí pé ká ṣe báyìí pé ká ṣe báyìí ṣé tí mo bá ti wá gbogbo tọrọ ń tọ́ sahaba ni as'aluka murafaqataka fil janna ntí mò ń béèrè ní kí n wà pẹ̀lú rẹ̀ nínú aljanna ah aw ghayra dhalik tó ọ̀fẹ́ nǹkan mi yàtọ̀ sí lẹ́yìn ó ní tí so ó túmọ̀ sí pé wọn ò fàlà fúnlẹ̀ ayé ìrònú wọn tẹ̀wọ̀n lórí báwo láti ṣoríire tá a wà aljanna eléyìí náà wá ṣèbéèrè kí ni nǹkan méjì tí ọ̀kan nínú méjèèjì bóyá àlùjánnà bóyá ná ó sì béèrè yẹn anábì wa ni man mata la yushriku billahi shay'an dakhala àlùjánnà nǹkan àkọ́kọ́ tí máa mú kọ̀ọ̀kan ṣẹ ìyẹn àlùjánnà òun náà ní kó o kú lẹ́ni tí òfin kankan sorogún sọ̀lọ̀ ẹnikẹ́ni tó bá fi kú láì jẹ́ kó fi sorogún sọ̀lọ̀ yọ wọ àlùjánnà. ìwà náà àtẹ̀mí náà ìpèníjà ńlá ni o báwo la ṣe kú láì jẹ́ pé a fi nǹkan kan sorogún sọ̀lọ̀ sáàsì kú lórí Islam torí pé tọ́lá pé òsorogún sọ̀lọ̀ ó sì ṣe mùsùlùmí bó wàá lọ sẹ́bọ́ tí rí bó lọ sẹ́bọ́ tí rí nítorí pé ńgbà tó ti sọ pé òsín lọ́hùn kò sí tàbí ṣùgbọ́n wàá sin nǹkan mi bọ́lọ̀ ń ṣe dá wa nù bọ́lọ̀ sì dáànù tó bá rẹran màálù ńlẹ̀ ọ̀jẹ́ ọ̀rẹ́ran àgùntàn ńlẹ̀ ọ̀jẹ́ ọ̀rẹ́ran adìẹ ńlẹ̀ ọ̀jẹ́ orí pàmà ọ̀jẹ́ orí ẹ̀yìn wọ́n ti pè é sẹ́ran ọ̀jẹ́ orí fòkù ọ̀jẹ́ ọ̀dájú ah, kọ́ jẹ́ lẹ́dẹ̀ tó sì lè jájá pẹ̀lú torí ọwọ́ tẹ́ rí yẹn kéé dilẹ̀ tó o bá fọwọ́ rẹ ṣe rere wàá fi ṣe àìdá tó o bá fẹnu rẹ sọ rere wàá fi sọ aburú bọ́lọ̀ ń ṣe dọ́mi yẹn nu torí ẹni ẹlẹ́rìí tó ń kìlọ̀ fún wa wípé alimusilimu mansalima alimusilimuna minlisanihi wayẹ̀dẹ̀ mùsùlùmí gidi ònlẹ́ni táwọn mùsùlùmí bọ́ lọ́wọ́ aburú ahọ́n rẹ̀ àtàbúrú ọwọ́ rẹ̀ ìfẹ̀nú sátàwọn èèyàn kọ́mọ pẹ́gàn nítorí orí òtó màrí máa sọ. So, ẹnu sọ́nsọ́ gbogbo ntí ọkàn ọmọ dá sí mùsùlùmí gidi ẹsẹ bẹ́ẹ̀ ọwọ́ rẹ̀ ńkọ́ òní fọwọ́ rẹ̀ bá tọmọ làkejì jẹ torí nǹkan méjì téèyàn máa fi ṣàìdá jù nù ahọ́n àtọwọ́ ahọ́n wa wà flexible jọ̀wọ́ lọ torí o ah, lè ti fẹ́nu rẹ̀ sọ̀rọ̀ tó lè wó di bí jẹ́ríkò àmọ́ sábà ní kò fọwọ́ ṣe o lè má rí nǹkan kan ṣe lọ títí. amẹ́nu ọ̀ náà la sallallahu alayhi ló ń ṣe ń sọ fún ibn nígbà tó bi anabi lérí kó inna la mu'akhadhuna bima natakallamu bih na wọn wàá fi àjẹ wa lórí ọ̀rọ̀ ẹnu lásán anabi ní sakilatka ummuk ọ̀dà kàmá tí nǹkan kan mú kọ́ lọ́wọ́ ni kí wọ́n máa dàyàn sínú náà gbójú rẹ̀ tó bá gbendal ju ń ta hàn fà fún wa lọ. sọ eléyìí túmọ̀ sí wípé láti rí wípé o jìnnà sí ṣẹbọ sọlọ wàá kó rẹ̀ ń jànú gbogbo tó bá gbà ló fún gbogbo tó bá gbà ló fún má ṣẹbọ sọlọ bàbá rẹ̀ ọba àbínú sí ọ àwọn ará alé yín wọn ọba àbínú sí ọ àwọn ará àdúgbò wọn ọba àbínú sí ọ àwọn aráàlú yín wọn ọba àbínú sí ọ àwọn ẹ̀yà rẹ wọn ọba àbínú sí ọ àwọn aràn rẹ wọn ọba àbọ ọjà wọn fọwọ́n mú gbogbo orégbé wọn kí ni wọ́n lè ṣe fún ọ gbogbo ń tọ́ lè ṣe fún ọ tó tó náà jà á nà. ẹ̀fọn ọmú gbogbo orégbèyìn àlè òfò kọjá mọ́ kankan má ṣẹbọ sọlọ má gbogbo àwọn oògùn àdánù ìṣẹbọ sọlọ ni òkòjó yọ o òkà tó wà lọ́wọ́ rẹ̀ ara àṣẹbọ sọlọ ni nítorí wọ́n ti sọ fún ọ pé òkà sáà ni tí yẹn bá fi sọ́wọ́ wọ́n máa gbéṣẹ́ wá tí yẹn bá fi sọ́wọ́ tí nǹkan ọba dàrú yọ́ọ́ máa yan ọ lè kaná torí tìkìní yẹn ń sáná tí ń sáná tí ń sáná mọ́ ọ lórí. so wọ́n rí pé àwọn dírẹ́fà àfẹ́ńtọ́lọ́ ń bá yọ wọ́n ṣe kí ni kùlùtù kan mọ́sálẹ̀ sẹ́rìn ni nu kí nǹkan bá fẹ́ ṣe kí ni pé à mo tẹ ọpẹ́ ní fọlọ́n pé wọn kí ní ilé kí wọ́n á ní ọlọ́fẹ́ nì ni ó ọ ni ibi tó kú sínú torí gbogbo àwọn <coughs> ara sọlọ mùsùlùmí kò ní ṣe o kò ní ṣe o ní orí máa fọ́ àfa kan á ní kọ wá wọn á gbé gbálẹ̀ ọ lórí kọjọ kùnú kọjọ zóbò wọn dà sínú gbá wọn wá ń pọfọ wọn ní kí wọn náà máa dáhùn àròkìnìká àròkìnìká ní ti gbà ní sọmọ ìyá wọn nígbà àgbọ̀nìká ní sọmọ ìyá wọn gbà àgbọ̀nìká ẹ dákun sẹ́yìn dàbí súrọ́tù káfíńkà àbí súrọ́tù lẹ́kìláàsì èwo ní gbọ́nìká èwo ní rọ́kìnìká Yorùbá lẹ́bù wọ́n á tó bá yá àwọn alákìídá wọn lè kó à ń ṣẹbọ ni o àwọn òsì ṣẹbọ à ń ṣáájò fún ọ̀ṣẹbọ lòun àtiwọ́ náà kọ́ gbọ́ kájà ń stamp torí ẹ gbogbo àwọn oògùn àdánù ara ṣẹbọ sọlọ ni ẹnìkan ò ní ṣe àfikọ́jẹ́ pọ̀ ṣẹbọ náà ní tẹ́lẹ̀ náà nísìn wọ́n sọ fún ọ pé ìfúnpá yìí wọ́n gbà láti jáde anyhow láì jẹ́ kó wà lápá rẹ̀ ẹbọ ni àbí èsì ẹbọ ẹbọ ni nítorí pé ìwọ ti ìmánì rẹ ti dìímà o ti gbà pé àìdímára là ìjáde tó bá sì lè jáde tí kìnìún ẹ̀ bá ń bẹ lára rẹ òun gan ni ó gbọ́ lẹ̀ àjẹpẹ̀ nǹkan mi lè dá nǹkan kẹsẹ̀ nínú ìjọba ọlọ́run láì jẹ́ pọ́lọ́ wọn bá yọ̀ǹda nù ó ti ṣẹbọ sọ́lọ̀ torí ẹ̀ ká kíyèsí ara ká kíyèsí ara gbogbo àwọn à ń sẹ bọ́sọ́lọ́ à ń láwùjọ yorùbá yìí nìkan jẹ lè má mú kan ó ní kó lọ gbẹ́bọ ẹ̀bọ lè má mú Allahu akbar assalamu alaikum wọ́n tún gbẹ́bọ ká ń bẹ láwùjọ yorùbá ṣé irú náà ni ó jẹ lè má mú a ẹ àárín àkí ló burú ẹ gbọ́dọ̀ ń ṣáájò ni ẹgbọ́rọ̀ gbogbo irú ròǹbòrò ń ṣáájò àájò pé yóò di bá lẹ́sẹ̀gùn àbí àbí yóò di lè máàmù ńgbọ̀ ọba wa bá ẹ bọ́ lè máàmù bóò lẹ́sẹ̀ ní sẹ́bọ́nù mọ́tíláṣí ń bọ̀ eléyìí túmọ̀ sí pé ti pọ̀ nídìí tí wọ́n bá wá ń sọ pé ẹmọ́sẹ̀bọ ẹmọ́sọ̀sọ̀ àwọn sọ́mọ̀ tí pápẹ́lú kan mẹ́sì làwọn eléyìí ẹ̀gbọ́nà. ó ní àwa ọmọ ìlú làwa sáǹsì Islam àwọn ẹni tí wọ́n sọ pé ẹmọ́sẹ̀bọ àmọ́bitá ti wá yẹn ní pé ọmọ ìlú òun tiẹ̀ ti gba ìwé àtiwọ́jà hànàm àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ìsìláàmù rádaràda tí ò ní tuma lòun fẹ́ ṣekú ìgbà tó wọ́n fẹ́ sin lọ ẹgbọ́ fi tó gbà yọ. àkókò mọ́sẹ̀mẹ́ iná bì hádá sí ábá ìnà awwalina àgbà àwọn bàbá kan sọ̀rọ̀ ẹ̀rù ẹgbọ́rọ̀ ìyẹn ni pé ìjọba ń sọ tá àgbà àwọn bàbá yẹn olóòtú ni wọ́n wọ́n mẹ́sìn kí ló ń sọ tí ó dùn. àwọn tí ń sìn yín lọ́nà lásán ṣé bàbá bàbá arọ́kan lọ́sọ tó fi wọ jahannam bàbá kọ sànàbì ni so eléyìí túmọ̀ sí pé wọ́n ní ọ̀tájí ọ̀wá sókùnùnù tírélà ó ti tírélà síkú bá mú ọ lọ lórí ẹbọ ó ti tírélà lọ torí di ẹlẹ́yìn pa rádaràdá tì kó sẹ̀sìn òdodo ẹnikẹ́ni tó bá kú tí òfin kankan sorogún sọ́lọ̀ yọ wà lìjánà ìpèníjà ńlá ti ń bẹ wájú wa nù sẹ́wàá rẹ̀ bọ̀ ìyẹn máa máa máa ṣe wọ́n máa múyàn ṣe méjèèjì má jọ wáyé gbọ́wọ́ rẹ̀ ètò túmọ̀ sí pé wàá ní pírẹ́sìpù kan tó fi máa gbélé ayé yìí gbogbo bó tilẹ̀ òkú ọ̀rọ̀ dáa tó ọlọ́ọ̀nà ni gbogbo bó tilẹ̀ òkú burú tó ọlọ́ọ̀nà ni pírẹ́sìpù ló fi máa lólé ayé rẹ̀ kò sínú àkọọ́lẹ̀ pé kò ní sọ̀rọ̀ kò sínú àkọọ́lẹ̀ pé ọ̀nà ò ní dí kò sínú àkọọ́lẹ̀ pé yóò máa dùn gbogbo gbani torí kí ilé àdánwò làwa wà yìí nínú túmọ̀ ilé ayé òun náà ní pé àdánwò so o tí nǹkan bá wá ń dùn òfin mọ́lọ́ tó bá tún bàjẹ́ òfin mọ́lọ́ kí á ní wọ́n ń pè lẹ́bọ̀ gan kí ni wọ́n ń pè lẹ́bọ̀ tó bá ti lè mú ọ lọ́ọ̀bì kan nínú lọ́gà àwọn ẹlẹ́bọ àwọn babaláwo àwọn alágbègbà kálọ́ọ̀s ọba àmọ́ gbàgbọ́ ọ̀pàdánù sọ láti ogójì ọjọ́ tó bá gbàgbọ́ ó di kèfèrí kí á ní wọ́n wá mẹ́ o sì màgbà tí kò mọ̀ ọ lọ ẹnikẹ́ni tó bá kú tí òfin kankan sorogún sọ́lọ̀ yọ wà lìjẹ̀nà. ẹlẹ́kejì wa man mata yushriku bihi shay'an dakhala an-nar kìí ṣe dandan kí nǹkan tó fi ṣẹbọ sọ́lọ̀ nǹkan pọ̀ ẹnikẹ́ni tó bá sì kú tí ń fi nǹkankan nǹkankan tí fi sorogún sọ́lọ̀ yọ wọ̀ náà àìmọye ẹbọ tí wọ́n ń ṣe àìmọye orogún tó wá fọ́lọ̀ wọ́n ní ah Ṣàngó lọ dá kọ ah Ogun lọ dá kọ ah Èṣù lọ dá kọ bá sẹ́wọ̀n kọ́ àwọn orogún nù fọlọ̀ lọ́dọ̀ rẹ̀ gbogbo wọn náà lorogún fọlọ̀ bóòlù tí wàá ní wọn náà torí ànábì sòdodo onítẹ́nì kan bá kú lórí ìṣẹ́bọ sọ́lọ̀ lórí ìṣèkèfèrí sọ́lọ̀ tẹ́ bá kọjá gbára sàárè rẹ̀ ẹ fún ní pé ọmọ jahannam nítorí kẹ́ni tó kù kórìíra ó lè bá pé etí rẹ̀ ó lè bá gbọ́rọ̀ nítorí pé òdodo ni ọ̀pọ̀lọpọ̀ gbọ́rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ fẹ́rẹ̀ àbí tàwọn ẹni tí wọ́n máa kọ àkọọ́lẹ̀ lẹ́yìn pé kí wọ́n kà lẹ́yìn ikú àwọn ni gbani ẹ má sòkò ẹ má ṣègbè ẹ má sáwó ọlọ́run ní ba tiyín náà jẹ wọ́n kà fi tipa làbá rẹ̀ mọ́tò bá ní ẹnikẹ́ni tí fi lè sòkú lẹ́yìn mi dáa fún gbogbo àdáwọ́lé rẹ̀ kò ní yọrí sí rere ọlọ́run ẹlẹ́dàá wa kò sì níjọ́ kádún lẹ́yìn mi kọ́dà kò ní kọ́ṣẹ̀ àbá ilé wọn dàparò ni kò sẹ́ni kájọ́ sòkú torí àwọn èèyàn gbọ́rọ̀ lẹ́rọ̀ àwọn èèyàn gbọ́rọ̀ lẹ́rọ̀ ẹgbọ́n tó náà sọ pé tẹ́ ẹ bá gbàdí tó kú lórí ṣírkù kọ kí ni ká sọ ọmọ jahannam tàbí kí tí ẹni tó kú bá ẹ́ ẹ́ èmi kọ́ ọmọ sọ ànábì lónìí sọ bọ́rọ̀ kó yé ẹ̀ẹ́ wọ́n lẹ́ni tó rán ní sẹ́là abẹ́rù àìbẹ́rù ẹni tá a jẹ fún ọmọ jahannam jahannam ẹ wo bó kọ rẹ ṣe ọba yẹn jahannam yàtọ̀ sẹ́ni tó nínú àpáàdì kan abẹ́rẹ́ nǹkan ẹ̀ agbọ̀fún kiri ó ní ẹ ẹjọ́ àgbà yọ wọ náà àpáàdì ọmọ jẹyọ jahannam <laughs> jahannam yọ sọlọ́wọ́n náà wọ́n bí tẹlifasọ́ yìí jahannam wọ́n wọ́ olóburú jù ń bù padà sí hmm, ọlọ́run máa ń tí wọ́n fà tó kàn fi ní ẹ̀rù jahannam tó ẹ̀rù gbọ́dọ̀ bàyàn anábì ni ẹ sọ fún pé wọ́n máa jahannam tó bẹ́ẹ̀ náà làwa náà ẹ̀ lè ráwọn Yorùbá bá wí pàápàá tó bá dá àwọn ará ilé yín tẹ́ bá rí i pé ikú òde àfi kẹ́ ẹ sọ àwọn ọ̀rọ̀ kàbìtì kàǹkà tí kálukú ọgbọ̀n tẹ́rù ọba ọ̀fẹ́ ah baba mi nìyẹn bẹ́ẹ̀ ni so torí di eléyìí mú jìbàtà nìyẹn o ẹ̀ ń bá fẹ́ wà lìjánà má ṣẹbọ sọlọ ẹ̀ ń tó bá fẹ́ wọná ṣẹbọ sọlọ ọlọ́run dákun àbẹ́ọ́ tí wàá lọ́kàn nínú àwọn ẹni tí ó sì ọlọ́kàn ṣoṣo nínú ìjọsìn wọ́n sì wá lọ́kàn nínú àwọn tí wọ́n da lóru papọ̀ mọ́ sápà ọlọ́run ẹlẹ́dàá wa gbogbo gbàtà wà bá ń bẹ láyé jẹ́ àmà bẹ lórí islam wọ́n lọ́n ọjọ́ tó bá gbẹ̀mí wa gbẹ̀mí wa lórí al-iman ọlọ́run ẹlẹ́dàá wa ọmọ àlìjáná ni kò ṣe wá wọ́n ṣe wá lọ́ọ́ máa ná ọlọ́run àwọn èèyàn pọ̀ láwùjọ àwa Yorùbá yìí jẹ́ pé òdodo àti ìbàjẹ́ ó dàpọ̀ mọ́ wọn lójú wọn ò mọ òdodo lódodo dípò pé wọ́n tẹ̀lé wọn ò mọ ìbàjẹ́ níbàjẹ́ à ń bọ̀ sí pé à ń bọ̀ sí pé wọ́n jìnnà sí ọlọ́ọ̀dàkùn kí òdodo hàn kálukú wa ká mọ̀ lódodo ṣe ní rọrùn fún wa láti tẹ̀lé fi ìbàjẹ́ hàn wá ká mọ̀ níbàjẹ́ lódodo ṣe ń rọrùn fún wa láti jìnnà sí mọ́jọ́ dàrú mọ́ wa lójú subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. pé àwọn kan wá ń sọ ní ìsọkúsọ pé àwọn pẹ̀lú ìdínà kò borí àná ikú ni islam sọ lórí àwọn kan sọ. alhamdulilayi. wọ́n sì béèrè pé àwọn gbọ́ sí àwọn tí ń ṣe tablig tí wọ́n ń sọ ìsọkúsọ lóríṣiríṣi nípa pé ìdánilẹ́kọ̀ọ́ kan tá a lọ sí nílùú kan bẹ́ẹ̀ yẹn wọ́n sì béèrè nípa apá àwọn ti gbọ́ rí. nínú ìdánilẹ́kọ̀ọ́ wa kan rí ipa sọ pé àwọn tẹ̀blíl kò bòrí yóò ní wọn báwo ni wọn ti ṣe jẹ kò bòrí yóò nígbà táwa ṣàlàyé níwọ̀n bá ń bẹ̀ wọn nítorí pé ń bùkátà kàtẹ́ wa ṣàlàyé kí ni jẹ́ tẹ̀blíl gíga bóun tẹ̀blíl gíga ń ṣe bẹ̀rẹ̀ tóbi wá di ń tọ̀pọ̀lọpọ̀ rí má. ẹ̀rí pẹ́ lómi ni sì ń sọ pé tó o bá ṣe tẹ̀blígì ò ní wà lìjẹ́nà a jẹ́ pé ànábì náà lọ dá tẹ̀blígì lẹ́nu tábà wá sọ fún wa pé láyé ànábì sallallahu alaihi wasallam àwọn tẹ̀blígì máa jí aṣọ ọ̀ka ni tí wọ́n bá sásọ àwọn tẹ̀blígì máa jí ká kí ni gbogbo tẹ̀blígì ọ̀sẹ̀ wọ́n fàrígà ni ṣe àà ẹ̀sìn parọ́ ipe tẹ̀blígì ń jẹ́ àsọ́ká ṣé tẹ̀blígì wà wà láyé ànábì ni ok kò sí tẹ̀blígì láyé ànábì ó ṣe lè jẹ́ mẹ́tẹ̀mọ́ àti wàlìjẹ́nà abẹ́rẹ́ nǹkan mẹ́ tó nítorí di ẹlẹ́yìí àkọ́kọ́ tẹ̀blígì kì í ṣe jẹ́mọ́ ìdádálẹ̀ láwùjọ tiwa tẹ̀blígì India Pakistan ló ti wá ó sì jẹ́ jẹ́mọ́ kan eléyìí tó ṣe é pé ọláwọn ọmọlẹ́yìn tó pọ̀ tẹ̀blígì tẹ̀sí rí yẹn olórí wọn àtàwọn ẹni tí wọ́n ṣe agbẹnusọ fún wọn láwọn àkọọ́lẹ̀ sòtéèyàn bá ti lè lákọọ́lẹ̀ lórí nǹkan tí ń ṣe àti mọ̀ nípa pàápàá bó ti ṣe rí kìí ṣòro àmẹ́ni tí ò bá lákọọ́lẹ̀ ìní máa ṣòro a kàn máa pọpọlọ gẹ́ẹ̀sì ni pé bọ́yá bọ́yá torí ẹ̀ tẹ̀blígì látara àtẹni tó dálẹ̀ àwọn àṣesí rẹ̀ kó tó di pọ́ dálẹ̀ àtàwọn àṣesí rẹ̀ lẹ́yìn ìgbà tó dálẹ̀ látara kílàkídà rẹ̀ iná ni wọ́n ti kọ̀wé láti sọ pé àwọn tẹ̀blíìgì kòbòrì yóò ní wa bákan náà látara àwọn tíra tí tẹ̀blíìgì ní lọ́wọ́ àwọn àkọọ́lẹ̀ ńbẹ́ńbẹ́ tó fi hàn pé kòbòrì yóò nà ní wa ìgbà tí wọ́n bá wa ń jan pátá tó ń sọ̀sọ̀kúsọ tó ń hó sẹ́nu kò lè yà yàn lẹ́nu nítorí pé nítorí máa pè lọ́rọ̀ ọ̀mà àwọn tó bá nímà ló lè dá mà sọmọ pé tó máa ń sọ̀rọ̀ ọ̀mà ìwọ tó ń ṣe tẹ̀blík ó ní wọ́n bá sìkò jẹ́ ni àyíká jókòó ẹ̀ ń kọ́ mà àlùmọ̀ ti sọ́ọ̀nù ó kékeré bá fi tó àlùmọ̀ ṣe pẹ̀lú òjò nínú àwọn yín àwọn tó tọ́ka sí pé yóò ní àmọ́ èèyàn ò lè mọ̀ túmọ̀ ọ̀rọ̀ nítorí pé ẹ̀ máa àkídà ahlu sunnati wal jamaa torí èèyàn ò sí lórí súnà torí bí téèyàn méjì máa fi ríran yàtọ̀ síra wọn ẹni tó nímà àti ẹni tí ò nímà ẹni tó mọ̀ nípa súnà àti ẹni tí ò mọ̀ nípa súnà ojú ọ̀tọ̀ọ̀tọ̀ wọn máa fi ríran ọ̀rọ̀ ẹyọ kan téèyàn méjì bá kà ní tí kálukú ọ̀yọ́ látàrí ìmọ̀tíwọ́ ni àtàrí mímọ̀ tiẹ̀ látara àwọn tíra tẹ̀ ń gbé kàún àwọn tó tọ́ka sí pé kò bòrí yà níyàn pọ̀ ẹ̀yin ò sì ní sọ pé àwọn tíra ń pèsè ti yín ibi tíra tẹ̀blígì náà ni tẹ̀blígì ni sọ ibi tíra tẹ̀blígì ni gbogbo fàdọ́ìlù sọ̀láàt fàdọ́ìlù zakat gbogbo àwọn tíra tẹ̀ ń kó kàún gbogbo àwọn tó tọ́ka sí kò bòrí yà kún bẹ̀ àmọ́ ìgbà tí kí o ò ní mà gbogbo nǹkan ẹ̀ ò lè yọ ó wá lóun tàlẹ́ǹtì tàlẹ́ǹtì báwo wọ́n tó ọmọ kí ó eré ni tàlẹ́ǹtì mi nígbà tí ètò tàlẹ́ǹtì bookshop àwọn tó dálẹ̀ tí ń kó kókókó sí lórí ní kẹ́ẹ̀pẹ̀ wá tó ẹ̀yìn ọ̀dàmà tí wọ́n wà lọ́wọ́ yẹn ríran wọ́n kàn ká sí létí ẹ̀ ámì ọ̀rọ̀ tó sọ̀yàn di ẹni tí ń ṣe kùbúrí ó ń ámì àwọn tó gbélé yín lọ́wọ́ ẹ̀pẹ̀ wọn wá. àwọn oníkẹ́ wá pè wá kájọ wá kò kódòdó fi hàn sí ọ àmọ́ ẹ̀dá kankan àánú sì ń àánú ń àbá àánú yín ń wá àánú yín ń ṣe wá wàláhì pé wọ́n ní ajá tí ó sọnù kì í gbọ́ fèrè ọlọ́dẹ ni tí yóò sì dá kọ́kọ́ nínú àwọn ẹni tí inú ń bí nítorí

ìmọ̀ ni kẹ́ lọ wá ní gidi ìmọ̀ ìṣeré ìmọ̀ ìṣeré ẹni tí bá ń wá mà ẹ̀rí pé tí ó hàn sóhun yọ yàtọ̀ sẹ́ni tí ò wá mà bó ṣe lè máa gbọ́rọ̀ yìí kò lè yí ẹni tí ò ní mà torí à ń fi àsìkò yìí pe àkíyèsí pé ìwọ tó ti tó ti ṣe má láéláé o sunna nabi muhammed sallallahu alayhi wa sallam ni kò ṣe gbogbo wa tó ti wà nù wọn náà ronú kọ wá mà kó tó kọ́mbi tó máa ń sọ̀rọ̀ mà kó fi tàbílíìgì yẹn sílẹ̀ kìí sọ̀nà àdádálẹ̀ ni wàláhì àdádálẹ̀ ni kìí sànàbì lọ́ọ́ dálẹ̀ kìí ti sàábì lọ́ọ́ dálẹ̀ tàbílíìgì yìí ní ìsìn ọdún mélòó ló ti ṣe láyé níjẹ́ òní ìsìláàmù ti dé tó fi wá fẹ́ sọ pé tẹ̀bá ti tàbílíìgì ẹ̀ ní wàlìjánà ọ̀rọ̀ ń gan àdádálẹ̀ tẹ́lẹ̀ yìí jẹ́ bó ti ṣe jẹ́ a ń sọ̀sọ̀kúsọ wọn ń gbanu gbogbo ọ̀jọ̀ àwa lójú nítorí pé a ti mà wípé tán bá náà yẹn ń kò bókò yẹn máa sunkún náà ni so wọ́n ń sàlàyé òdodo fún ọ tẹ̀lé òdodo ni kìí ṣe pé kọ́ máa tán rẹ̀ dànù kìí ṣe pé kọ́ máa tán rẹ̀ dànù tẹ̀bílì kìí ṣe súnà súnà làwọn pèpè lọ síbi rẹ̀ súnà ló sì yẹ kí kálukú ó ṣe àti tẹ̀bílì ni àti ìkọ̀wáníyà ni gbogbo ẹ̀ṣẹ̀ súnà nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam eléyìí عليكم يعني. نعم ثاني يعني كان شيء سؤاله عليكم السلام Thank you.

alhamdulilayi oníbèrè ṣe béèrè nípa pé ǹjẹ́ tí àwọn tí èsè mùsùlùmí bá ń sọdún sọyẹ káà náà máa bá wọn kópa ń bẹ táwọn tí èsè mùsùlùmí bá ń sọdún sọyẹ ká máa bá wọn kópa ń bẹ kọtọ́lábì òfin ọ̀lọ́ torí pé lakum dinukum waliya din sísọdún tẹ̀rí ìlábò òfin ọlọ́run ara ẹ̀sìn ni. النبي صلى الله عليه sallam ó ní inna li kulli qawmin ida dájúdájú gbogbo àwọn ìjọ kọ̀ọ̀kan iná lọ́lọ́dún tiwọn dájúdájú gbogbo ìjọ kọ̀ọ̀kan lọ́lọ́dún tiwọn oníkálukú wa sì mà pé ọlọ́run bá bùn alẹ́ bùn ọdún mẹ́ta nínú islam ọdún tunu ramadan ọdún léyà àtọdún ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọjọ́ jùmọ̀ èyí tọ́lọ̀ ń ṣe fún wa ó tó wa inú wa sì dùn sí kò sí tọ́kàn wa pẹ̀lú àdádálẹ̀ kàkà mùsùlùmí ìbáwọn ẹni tí èsè mùsùlùmí sọdún ọwọ́ ní ẹ wípé àwọn ṣíà wọ́n ń darapọ̀ mọ́ àwọn nàṣọ́ra sọdún káàní nǹkan tó ń yà yín lẹ́nu bẹ́ẹ̀ ṣé ṣíà ní ìsìn tó ní reflect Islam torí pé ọmọ ìyá ni wọ́n ọ̀rẹ́ ni wọ́n gbogbo wọn jọjọ́ ta fẹ́sìn islam gidi ni sọkọ ya wa lẹ́nu wọn ní kí ni ìgbésẹ̀ tá a lè gbé tí ẹlòmíì tí ó jọba Ògbómọ̀ṣọ́ yìí tó fi jẹ́ mùsùlùmí ah, àwọn ọmọ o àwọn ọmọ àwọn ọmọ nítorí pé ọba tẹ rí yẹn bá ṣe ń jẹ kò sí bẹ́ẹ̀ yóò ṣe máa ṣe islam yóò ṣẹbọ náà ni kò sí kò sí yóò ṣẹbọ lẹ́bọ gidi sòtẹ́yìn bá wọn fẹ́ mùsùlùmí kíkọ́ jọba láti kó tó jọba lẹ́tì gbìyànjú rẹ̀ tí ó dorí ọba tí ò ní sí islam lẹ̀ tẹ́ bá ti lè ró pẹ̀lú ẹ̀kọ́ ẹ̀sìn islam kó tó débẹ̀ kọ́mọ́ gbà pé kí wọ́n ṣẹbọ níjọ́ tó wọ́n bá jọba gbogbo ẹbọ tí wọ́n máa ń ṣe kéèyàn tó jọba kọ́mọ́ tó bá sì jọba ń tán kọ́ pa òsàrẹ́ làásùn wàláhì ọlọ́run ọba ọ̀ràn lọ nínú àkọọ́lẹ̀ ọlọ́run ó náà ní pé ó lè débẹ̀ kó má ṣèjọsẹ̀ kan lọ àmọ́ ti wọ rẹ́kọ̀d ó ti wọ rẹ́kọ̀d torí pé káyé mi ọ́ da lásán kódà tó káyé mi ọ́ da kọ́rùn mi ọ́ bàjẹ́ lọ tí ọlọ́run bá ní kẹ́nìkan wà tá a ti máa mùsùlùmí tó wù láti jọba tó wá jẹ́ pé kó tó dórí rẹ̀ náà láti súnmọ́ nítorí pé gbàdúrà káàárẹ̀ kaná àwa sọ fún nípa Islam bí ó ṣe débẹ̀ tí ó ṣe Islam pẹ̀lú ògọ́lọ̀ pẹ̀lú ògọ́lọ̀ tó bá débẹ̀ kò ní bá wọn ṣẹbọ yóò sì gbìyànjú láti fi hàn pé mùsùlùmí lò wọ́n ní a kì í lọ́ba ká lójú a kì í lọ́ba ká lójú tọ́ba bá lò ó yóò lè jìnnà sẹ́bọ ọba tó kú yìí nínú kẹtùmọ̀ mọ̀dájú tó ṣẹlẹ̀ oní àníkó àsìkò kan bẹ tọba tọrọ lọ́dọ̀ aláàjì lékè kọ́lọ́n forí jìn aláàjì lékè owó dùn ni wípé kọ́n akọ́ mọ́sálásí sàfin lékè sì já àwọn arin àti àwọn granite àti àwọn cement wọ́n fi ṣiṣẹ́ sílẹ̀ láàfin bì ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ òjijì làwọn tí èsè mùsùlùmí gbógun dìde wọ́n làwọn ò lè gbà wọ́n kọ́ mọ́tíláṣí sàfin bẹ̀ kí ló dé ṣe bí nǹkan tó wu ọba ni ọba ló sì pè fún wọ́n làwọn ò lè gbà dípò rẹ̀ wọ́n kọ́ họ́ọ̀lù kan sínú àfihàn dípò mọ́sálásí hall ni wọ́n padà kọ́ so eléyìí túmọ̀ sí pé a kì í lọ́ba ká lójo téèyàn bá jẹ́ ọba àkọ́kọ́ kò sẹ́ni tí ò lè jọba bí ọba ṣe wà ó lè jẹ́ mùsùlùmí ó lè má jẹ́ mùsùlùmí but ọba àwọn gbọ́dọ̀ gbẹ̀sìn lọ́wọ́ rẹ̀ ìyàlẹ́nu ni ó jẹ́ fún wa àti nǹkan bànújẹ́ tẹ́lómi kìí ṣe mùsùlùmí bí àwọn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù tó bá jọba tó wọn ń sèso dínú àsùn lẹ́yìn kọ́ba kaná bẹ́ẹ̀ ń bí ní tì tó máa ń sèso dín láàfin tí wọ́n máa ń kéde tí gbogbo tákàdá wà ń lò òun fi hàn pé bó tilẹ̀ jẹ́ pé mo tún gbọ́ tàn kan tó tún fi hàn pé sọ́dí yẹn dírámà ni alako làhá àti kọ́jú òdòdó gan irọ́ náà ni nítorí àní pé tá à ń bá ń fẹ́ kí mùsùlùmí ọjọba kí èsì mùsùlùmí ló kọ lásán because níbi tí islam ti lajú dé yìí kò yẹ káwa náà ká máa gbé lẹ́yìn rọ yéésù kọ lásán kó jẹ́ mùsùlùmí gidi kó jẹ́ mùsùlùmí gidi tó bá gbìyànjú walladhina jahadu fina lanahdiyannahum subulana tẹ́ bá gbìyànjú ọlọ́run ràn yín lọ but a gbọ́dọ̀ jákàn ẹ má sọ pé kò lè ṣe é ṣe aláàánú lọ́lọ́ ẹ má sọ pé kò lè ṣeé ṣe aláàánú lọ́lọ́ eléyìí jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin tẹ́ ẹ mọ̀ nípa abẹ́ńsẹ̀ ń jọba àtàwọn bàbá bàbá àtàwọn màmá màmá àtàwọn ọ̀dọ́ ọ̀dọ́ gbogbo yín ẹ gbìyànjú ẹni ẹni ẹni bàbá tó kú yìí ó lè má sin lọ dáadáa ó lè má sin Islam rárá ṣùgbọ́n ọ̀ràn Islam lọ láwọn àyè kan gbogbo yẹn lọ́mọ àlùyè àwọn tẹ̀lẹ̀ ká tẹ̀lẹ̀ tí ò bá jẹ́ pé bàbá yìí á ọ̀ bá fìyà jẹ àwọn mùsùlùmí ọlọ́run ní kí wọ́n dúró déédéé wọ́n gba àwọn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù yẹn láàyè so tó bá lọ kún pé wọ́n sin náà dáadáa inú ọba dùn púpọ̀ torí pé ìgbésẹ̀ kan gbé wọn kódà tí yẹn bá jẹ́ mùsùlùmí tí ń sin náà tí ọba láyà wàláhì kò lè gbé ẹnìkan pè mí láti ìlú kan gẹ́gẹ́ bí ìbéèrè tó ní ìbéèrè ṣe ní ìsìn lónìí àbẹ̀rẹ̀ ó ní àwọn gbọ́ àwọn gbèsè tí sọ̀hún tó ti sẹ̀ gbé láwọn abala bìkan nípa Islam inú kálukú sì ń dùn ọ̀nà wo la lè gbà tẹ́lómi tí ó jọba yìí tí ó fi jẹ́ ni tí ó fẹ́vọ̀ àwọn mùsùlùmí ìyẹn ni kó lè má jẹ́ mùsùlùmí o àmọ́ tí ó fẹ́vọ̀ wa nítorí pé tí a bá ti wà optimistic jù tá a bá rí mùsùlùmí kama lọ lérò pé aburú náà ní thousand percent torí pé inna Allaha la yansuru dinahu walau bi rajulin fajir ọlọ́run á máa rìn ẹ̀sìn rẹ̀ lọ́wọ́ kódà kó ṣe pẹ̀lú ẹni tó jẹ́ pòkì so anybody but a máa gbìyànjú kó à ń fẹ́ kọjá mùsùlùmí tó bá jẹ́ pẹ́ lómi ìlọ́jà máa lọ bí ó ṣe wá jẹ́ ìrànlọ́wọ́ fún gbìyànjú rẹ̀ torí ẹ̀ kí à ń bẹ lọ́nkọ́ jẹ́ mùsùlùmí tó bá jẹ́ pẹ́lú mi náà lọ́jà àmọ́ lọ àbí mùsùlùmí àwọn ẹni gidi àwọn èèyàn dáadáa ẹ má jìnà sí ẹ má jìnà sí ẹ bá sọ òdodo ọ̀rọ̀ nítorí pé tí máa ń ṣẹlẹ̀ ní pé a máa ń dágunlá sáwọn èèyàn tó bá sì dágunlá nítorí dájú òun náà nígbà àwọn èèyàn bú ọ gbàyè táwọn èèyàn bú bá gbàyè nítorí máa ń sọ fún ìní ọ̀ máa àwọn haúsá sọ pé ọbẹ̀ yìí sábà yá yàkuyà. Ya àwọn àjòyè ní máa sọ dídàkudà tòtẹ́yìn bá ń súnma ẹ máa influence ẹ̀ ní ti dáadáa tẹ́ ẹ bá ti jìnnà sí ntọ́ dájú òun náà ní pé ntọ́ máa ń rọ sí lórí ní ọ̀mà sí tò ẹ jẹ́ káwa náà gbìyànjú kájẹ́ pé àdágunlá à ń fẹ́ pé kọ́dà tá a bá ti dágunlá èmi sọ ìwọ sọ eléyìí sọ tọ́rọ̀ bá ti ń jọra wọn ntọ́ dájú òun náà ní pé ntọ́ dáa òun náà ní Eh, ẹni tó bá jẹ́ ọba ní ọ̀padà máa ṣe kọ́lọ́wọ́n ọba kọ́ yan ọba dáadáa fún wa ọba tó yẹ pé yọ jẹ ìlú tòrò gbogbo nǹkan máa lọ síwájú Islam ó tún ní ìdàgbàsókè ju ètò ti ní yìí lọ aburú àtàìdá ọlọ́run ní jíkọ́ ṣẹlẹ̀ sí Islam sọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ eléyìí ká ṣe ní ìbéèrè ti parí so eh, wọ́n ní imam torí nínú fáǹfà ìpadà ńfà ìpadà náà ni máàmù ti sin tó jẹ so lóòótọ́ èèyàn ò lè dá kó di màláìkà yọ ma gbìyànjú náà ni nínú dáadáa ìmáàmù náà wá dánilẹ́kọ̀ọ́ ní ìsìn ta ni ìmáàmù Ògbómọ̀ṣọ́ tó wá dánilẹ́kọ̀ọ́ rí ẹ mú kàwá ẹgbẹ́bùn so eléyìí náà túmọ̀ sí pé alhamdulillah so tí nǹkan ọba da díẹ̀ díẹ̀ náà ni díẹ̀ díẹ̀ ẹni tó bá sì wà ń bìkan máa ràn lọ́wọ́ bí ọ̀kẹ́lá sọ́n pọ̀ báyìí wípé ẹ̀sùn máa ẹ bá sòdodo ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni ìmáàmù náà ẹ sùn máa ìmáàmù náà ẹ bọ náà sòdodo ọ̀rọ̀ àwọn nǹkan tí ẹ bá rí pé ń ṣe kọjá à ẹ yí padà etí sì ṣe tọ́da ẹ múra sí bí nǹkan ṣe máa dáa nù kọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá kó jẹ́ kí gbogbo nǹkan wọ́n dáa aburú àti àìda ọlọ́run má tọ́ sí wa má tọ́ sí lu wa má tọ́ sí àwọn mùsùlùmí lápapọ̀ ní gbogbo ibikíbi tá a bá wà lókè pẹ̀ subhanakallahumma wa bihamdik ashhadu an illa ant astaghfiruka wa ìsìláàmù tó fà ìsìláàmù